الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وقال فوق الله سبحانه وتعالى عليكم كلام بعد ونوبة النبي صلى الله عليه وآله وسلم وبع على آليات الصحابة أتبقى لجسم فالله وبعد lórí ìlànà nabi sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹdà kiyama ikhwata al-kiram eléyìí tí a fi ṣe dánilẹ́kọ̀ọ́ fúnra wa òun náà ni tíra al-fiqh al-muyassar fi dawil kitabi wa ọ̀rọ̀ nípa ìdájọ́ ẹ̀sìn eléyìí tí a ṣe nírọ̀rùn tí a dẹ̀ mú látinú tíra ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àti sunna ta nabi sallallahu alayhi wa sallam ibi tí a máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa láàárọ̀ yìí òun ni al-mas'alatu ar-rabi'ah ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ kitabu at lábẹ́ kitab tó sọ fún wa nípa ìmára. masala ẹlẹ́kẹrin yìí òun náà ni fawaidu siwak fawaidu siwak àwọn àǹfààní tó ń bẹ ń bi rírun pákò a ti ṣàlàyé fún wa wípé ìmọ̀ràn pákò sunna tànàbí sallallahu alaihi wasallam ni. Naam. tàbí bóyá alimẹ́sálẹ́sì sálíkà bímọ yakú ẹ́ kí ni nǹkan tá a mọ̀ fi rùn pákó bímọ yakú bímọ yakú tàbá fẹ́ rùn pákó kí ni nǹkan tí a lè lò. يسن أن يكون التسوق بعود بعود بعود رطب بعود رطب لا يتفتت ولا يجرح الفم فإن النبي صلى الله عليه وسلم كان يستاك بعود أراك وله أن يتوسك بيده أن يتسوك بيده اليمنى أو اليسرى فالأمر في, في هذا واسع naam. wọ́n ní ó bá súnà mu àtẹlófin òfin súnà kí ó jẹ́ sí wípé pákó rọrùn wa kí ó jẹ́ pé igi tí ó bá tutù òun lálò láti fi ọ̀rọ̀ papọ̀ yí di tútù eléyìí tí kò ní máa tí kò ní máa rún nígbà tí a bá rùn tí ò ní máa rún sí wa lẹ́nu bákan náà igi tí ò ní dá ọgbẹ́ sí wa lẹ́nu tí ò ní ṣe wá léṣe nígbà tá a bá fi rùn pákó tí ò ní dégbò sí wa lẹ́nu torí pé dájúdájú yìí sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kana yattaku bi iudi arak anabi sallallahu alaihi wasallam máa ń rún pákó pẹ̀lú igi arak naam igi yìí igi tútù ni eré tó yẹ pé ó lẹ̀ ó lẹ̀ dáadáa kò nira láti jẹ kúnná bẹ́ẹ̀ ni kò le kankankan kò dẹ̀ ní mọ ohun mọ̀yàn lẹ́nu débi tí ó ṣe yàn léṣe wàláhù ayàtà sáwùwàkà bíyẹ́dìhì ó tún tọ́ fún yàn kéèyàn kéèyàn kéèyàn rún pákó kéèyàn fọ ẹnu pẹ̀lú ìka àyàn àlìyúmnà àwòlíyé sọ̀rọ̀ bóyá ka ọ̀tún àbí ka òsì kéèyàn fi gbó ẹnu yàn. فالأمر في هذا واسع wọ́n ní ọ̀rọ̀ lórí eléyìí nǹkan tí ó fẹ̀ ni ìyẹn ni wípé ọ̀rọ̀ lórí kílà lè fi rún pákò nǹkan kan ni bẹ́ẹ̀ pé ó fẹ̀ ṣẹ̀ríà fẹ̀ ó fẹ̀ jínú ṣẹ̀ríà tí kò ń ṣe pé ó dìgbà tá a bá tó rí irú pákò kan báyìí pàtó gbogbo ohun tí ó bá lè wúlò fún wa ní pákò láwùjọ wa so gbogbo ẹ̀ náà ló wọlé ta lè lò kò bá jẹ́ igi dógóyárò ni kò bá jẹ́ orin ayin ni kò bá jẹ́ àwọn pákó eléyìí tí ó gbajúmọ̀ dáadáa náà ni ó jẹ́ igi pákó gangan yẹn so kò bá rẹ̀ jẹ́ sí pé àrà wọn yẹn náà a fẹ́ lo ìka wa a lè lo ká ọ̀tún a lè lo ká òsì ká fi gbó ẹnu so. فإن لم يكن عنده عود يستاك به حال الوضوء wọ́n ní tí yóò bá rí igi orin tí yóò fi irun pákó tí yóò fi fọnu tí yóò fi fọnu nígbà tí yóò bá fẹ́ sàlùwàlá ajza'ahu tasawwuqu bi usbu'ihi ó wọlé kéèyàn run pẹ̀lú ìka ẹ̀. kama rawa أو كما روي ذلك أو كما روى ذلك علي بن أبي طالب رضي الله عنه في صفة وضوء النبي صلى الله عليه وسلم wọ́n gẹ́gẹ́ bí alibi bin abi talib ṣe gbàgbà wá gbà tó ń ròyìn alùwàlá nàbì sallallahu alaihi wasallam tó ń jíwèé alùwàlá nàbì sallallahu alaihi wasallam ó gbàgbà wá hadith tó jọrú eléyìí báyìí tó hadith tó ń sọ fún wa nípa pé anabi sallallahu alaihi wasallam tí ò bá rí nǹkan tí yóò fi ràn pákó anabi máa ń lo ìka rẹ̀ hadith yìí alimam ahmed ni wọ́n gbé jáde nínú musnad wọn ah, ibn hajar wọ́n dẹ̀ sọ̀háhà rẹ̀ wọ́n ló lálàáfíà nínú at-talkhisul habir naam eléyìí tó túmọ̀ sí pé ìgbàláyè wà fún yẹn láti ṣe bẹ́ẹ̀ bákan náà ó túmọ̀ sí pé kódà gan búrọ́ọ̀ṣì tá a máa ń lò yẹn náà ìgbàláyè wà fún wa láti lò kásà fọ ẹnu tẹnu ti mọ́ lọ pàtàkì ṣèyí báyìí alimasalatu rabi'atu fawaidu siwa ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹrin àwọn àǹfààní tó wà ń bi fífọnu fífọnu rírun pákó. ومن أهمها ما ورد في الحديث الثاني. ومن أهمها ما ورد في الحديث السابق هنا وانفانتي أتبجو هنا نيلي توان حديثتي وتساجو أنه مطهرة للفم àǹfààní ẹ̀ náà ni wípé pákó ó máa ń mọ́ ẹnu ó máa ń ṣe ìmọ́tótó ẹnu ni fìdúnìyà nílé ayé yìí ó máa ń mú ẹnu mọ́ mardatun lirabbi fil akhirah ó sì máa ń mú ọlọ́run ọba yọ́nú sí ẹrú ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama lọ́jọ́ kẹyìn fayanbaghi lil muslim an yata'ahada hadhihi sunna ó wá lẹ́tọ̀ fún mùsùlùmí kí ó lákìyèsí sunna yìí kó fọkàn sí sunna yìí kó pàtàkì kó lákòólé kan sunna yìí wala yatrukuha kí ẹ̀ má fi kalẹ̀ بما فيها من فوائد عظيمة نتولي وانفاني تتوبي تواني نوي وقد يمر على بعض المسلمين مدة من الوقت كالشهر والشهرين وهم لا يتسوقون لا يتلم وهم لم يتسوقوا وهم لم يتسوقوا إما تكاسلا وإما جهلا وني نقبا مي أسكا أسمجي للقجاف nínú ìsẹ̀mí ayé apá kan nínú mùsùlùmí ẹlòmíì nínú mùsùlùmí tí wọn ò dẹ̀ ní ìran pákó ìgbà míì orídìí oṣù kan orídìí oṣù méjì mùsùlùmí mi lè máa sẹ̀mí fórídìí oṣù kan fórídìí oṣù méjì tí wọn ò dẹ̀ ní ìran pákó wọ́n ní nǹkan méjì ló súnmọ́ kó fà bóyá ọ̀lẹ bóyá òròjú tàbí kọjá sí pé àyèmọ̀ kan bóyá tó kún wọn máa ìdájọ́ islam níbi níbi fífọyín hmm, níbi pákó rọrùn. وهؤلاء قد فاتهم الأجر العظيم والفوائد الكثيرة ولا وتوان شباي ẹ̀san tó tóbi ti bọ́mọ wọn lọ́wọ́ àwọn àǹfààní tó pọ̀ ó ti bọ́mọ wọn lọ́wọ́ bisababi tarkihim hadhihi sunnata allati kana yuhafizu alaiha an-nabiyyu sallallahu alaihi wasallam nítorí gbígbéjù sílẹ̀ sunna yìí eléyìí tó bada bi nàbí sallallahu alaihi wasallam àmà sọ àmà mójútó kíkẹ́ àti ọlọ́ọ̀bà kọ́ ọmọ bá wa biha kódà ànábì fẹ́ pàṣẹ rẹ̀ tán ànábì fẹ́ sọ́dọ̀ ọ̀ràn yà tán wa kana biha ummatahu amra biha ijabin díẹ̀ ló kù kánẹ́bí sallallahu alaihi wasallam gan kó pa láti ọ̀fà lùú mọ̀ rẹ̀ láti ẹtí ó sọ́dọ̀ ọ̀ràn yẹn níbi tí nǹkan yẹn tóbi dé láwùlà khawful mashaqqa tí kìí bá ṣe pánẹ́bí ó ń páyà ìnira ànẹ́bí ń páyà pé kọ́mọ̀ lọ fa ìnira ṣùgbọ́n náà lànẹ́bí sallallahu alaihi wasallam jí nípa ni ò tí pàṣẹ rẹ̀ ṣe bí náà ni ó nira fún wa yìí wọ́n á pàṣẹ rẹ̀ táwọn gbọ́dọ̀ وقد ذكروا فوائد أخرى للسواك àwọn onímọ̀ wọ́n sọ àwọn àǹfààní míì náà fún eh, eyín fífọ̀ minha nínú ẹ̀ annaha yuqawwil asnan wọ́n jẹ́ pé wá pé ìmọ̀ fọyín déédé ó máa ń jẹ́ kí eyín wa kó le koko eyín wa kó lágbára tẹ́ ẹ bá máa fọyín tẹ́ ẹ bá lè lọ béèrè lọ́dọ̀ àwọn dókítà eyín tòótọ́ wọ́n sọ fún wọn yìí pé ìmọ̀ fọyín o so o máa ń má àlàáfíà bá eyín ni so ká máa rún pákó gbogbo àwọn ìdọ̀tí tó máa ń ká sí abẹ́ eyín tí kòkòrò fi máa jẹ ẹsẹ̀ eyín yẹn so àbí tí eyín wà mẹ́sẹ̀rì tí eyín ó di pẹ̀tà so yóò sì padà máa kó bá eyín so àwọn nǹkan yìí yóò yóò lè dànù yóò gbé gbogbo àwọn ìdọ̀tí yẹn kúrò. Naam wàyàṣódò lẹ́sà àwọn èrìgì wa yóò dì wọ́n mú dáadáa yóò jẹ́ kí èrìgì wa kó lágbára àwọn èrìgì. Naam. wàyùnákì sọ̀tì ó sì máa ń jẹ́ kí ohun èèyàn kó máa. máa ń jẹ́ kí ohun èèyàn kó mọ́ dáadáa wàyò náà ṣètò láàbì ó sì máa ń jẹ́ kí èèyàn kéèyàn kéèyàn jáfáfá ẹ rí i pé téèyàn gan ọba fọ yín rèé ẹ rí i pé ara yẹn gan ò ní ṣe dáadáa gbogbo àníyàn sá máa fẹ ahọ́n sẹ́nu èèyàn tí èèyàn gan máa kórè ara yẹn tí ìbá ti pé olúwa rẹ ti dọ̀bọ̀ pátápátá ẹ ti pé ọfọ yín kọfọ yín o láti jàmìlà tẹ wéjú ni ó jẹ bá lára mu tẹ́lẹ̀ lómi yìí ọlọ́run kó sanu wa àìfọ yín gan ni egbò rẹ̀ fi máa ń lè tó ló di ó ṣe di nǹkan rí sára rẹ̀ so téèyàn bá máa ń rọ pákó dáadáa tí máa ń fọ yín dáadáa yín máa ń jẹ́ kí ara yẹn ṣe pépé ni máa ń jẹ́ kó jí pépé so abẹ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kódà kò kí ó fi ẹ̀kọ́ Islam kó fi dùn wá lára ọlọ́wọ́ bá kí ó ṣe wá ní olùmójútó sunna tànàbí sallallahu alaihi wasallam pẹ̀lú kí a mójútó nǹkan yìí nínú àwọn sunna tí a ti táwọn yẹn ti gbé jù sílẹ̀ táwọn yẹn ti yàn lódì táwọn yẹn ti pàtì láwùjọ wa yìí òun náà ni sunna pákó irun sunna pákó irun aláwọ̀ kí a tají irú àǹfààní àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni pé àwọn nǹkan míì tí a bá ti ń gbàgbé àbáwọn nǹkan míì tá a bá ti ń gbéjù sílẹ̀ látara látara àìlákàkótó àbí látara òròjú kí ọmọ ìtawájú ní báyìí ṣe so ó yẹ sí pé láti irú àwọn láti irú àwọn òní yìí lọ ká máa ráwọn èèyàn pẹ̀lú pákó dáadáa ní báyìí ṣe kí kálukú wa kí nǹkan yẹn sọ pé wọ́n ní nǹkan méjì ìnìjẹ́ káwọn èèyàn kí wọ́n kí wọ́n rún pákó so nǹkan alákọ̀ọ́kọ́ so bóyá ìsò ojú ìsọ̀lẹ̀ àti òun ló dẹ̀ pọ̀ jù láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ní súnà tó yẹ pé àwọn wọ́n wọ́n sa ìmọ̀ kan wọ́n mọ ìdí súnà sọ nípa pákó wọ́n mọ̀ tó ojú ló ń ṣe àwọn tí wọ́n jẹ́ ní súnà tí wọ́n sábà rún pákó bíi tèlé báyìí so ṣùgbọ́n àwọn míì tí wọ́n ti ń sọ ní súnà táwọn ò ní ìmọ̀ nípa rẹ̀ àìmọ̀ kan ló sọ àwọn débẹ̀ àwọn ò tiẹ̀ mọ̀ pé pákó jẹ́ nǹkan kan wọn àmọ́ pákó sí nǹkan kan nínú sunna ní bá sì so nǹkan méjèèjì náà làrùn tó máa ń dààmú àwọn èèyàn ìrọ̀dá kò jẹ́ kí a gbìyànjú kí a mójútó kódà gan inú dáadáa tí ẹ lè máa tún fọmọ ìyá yẹn ni pé ìyá máa láwọn pákó pákó extra tí yẹn bá rọ ìyá yẹn tó fẹ́ sàlùwàlá tí yẹn rí pé kò rán pákó tí ti sọ́dá kọ̀ fún kó fún ní pákó kan so ojú òfin òun náà pé èèyàn máa rìn pákó ni èèyàn bá ti fún ní èèyàn bá ti fi kan tá lọ́rẹ̀ èèyàn bá yẹn sùn àwọn nǹkan yẹn pàtàkì gan lọ́ọ̀ ó pàtàkì gan so nínú àwọn nítorí máa ń túmọ̀ sí pé èèyàn lákòó ní kan súnmọ́ ni ètò sì máa ń túmọ̀ sí pé èèyàn nífẹ̀ẹ́ dáadáa fáwọn èèyàn mo mọ àwọn èèyàn míì tó yẹ sí pé kò sí wọ́n máa ń ní pákó lọ́wọ́ dáadáa tó yẹ sí pé kódà wọ́n bá ti ṣàkíyèsí pé òní gbáko báyìí kódà àwọn olóyìn ọmọ mi yàn kan tó yẹ pé ó lóko tó bá ti lọ sóko báyìí yóò di apákò bọ̀ bá mú ni tó yóò pín pákó fáwọn èèyàn lọ ni ipò òní pákó à lòsì tí ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀yà ní ọ̀rùn ẹ jẹ́ ká ẹ jẹ́ ká kí ìpínlẹ̀ báyìí táwọn náà bá lè máa ṣerú ẹ̀ tó kò bá lóore púpọ̀ abẹ́lẹ́ ọba lọ́sùn ọ̀sán akọ́dà kó gbà ní ìbáàdà lọ́wọ́ wa ọlọ́jọ́ pàṣẹ ọlọ́ba sọ́kánì kàràkàrì ṣẹlẹ̀ láyé